فإن خير الحديث كلام الله وأحسن الهدي لمحمد صلى الله تعالى عليه وآله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والسلام عليكم ورحمة الله وبركاته adọ́pẹ́ fún ọlọ́mọba àlọ́ ọba tí ó tó kọ́ ọjọ́ sí ẹ̀yìn ní àsálẹ̀ ọba náà ni adọ́pẹ́ fún ọkọ̀ ọjọ́ lórí tí ọlọ́mọba lẹ́sẹ̀ sí lórí tí ọlọ́mọba pàṣẹ àbẹ́rún tí ó gba ẹ̀yìn náà ní ìjọ fífọ́ wa àgbàjúlá ọmọ ya wá sí wọ́n sọ́nà ọmọ sí agbátẹ̀lú ẹ̀kọ́ náà kí ọmọ sọ́lá ìbàlẹ̀ sọmọ́lẹ̀ sọ́rẹ̀ ọba nìkan kúrò àwọn dáadáa wọn ìdúnwọ́ bá níwájú ọlọ́mọ ìlú dáadáa tí ilé ìmọ̀ tí ó fún ẹ̀dá láyé ọlọ́run tí wọ́n fi dùn wọn bí a ti wá tọrọ fáwọn ènìyàn látọrọ fún gbogbo wa náà lápapọ̀ ọlọ́run tí wọ́n gba ní ìjọ fún àwọn náà bákan náà wọ́n ti ajára ládùúgbò lápapọ̀ bákan náà olórí ìpàdé àti tọrọ fọlọ́n tó pápọ̀ fún wọn ní àbálẹ́ ibi ìfẹ́ ìlànà tabaraka wa ta'ala wa hawlihi wa quwwatihi pẹ̀lú ọ̀dọ́ ọlọ́mọ ti agbára èyí tí a kò máa fi pè wá sí àkíyèsí lọ́dún ṣe pẹ̀lú ọkàn nínú àwọn nǹkan tí àwọn èèyàn tí wọ́n bá sáárà ní àsìkò tí àbẹ̀rẹ̀ ìdí àti láti ọjọ́ tó ti pẹ́ lọ́dún pé ọ̀kan òní àlọ́jẹ́ nínú àwọn nǹkan tí ọlọ́gbọ̀gbọ̀ òfin àyájọ́ ọjọ́ òní ní hálùkọ́ wa yìí èyí tí a máa ń pẹ̀lú àmì ọ̀rọ̀ tí ó níṣe pẹ̀lú àti ọkàn wa ìgbàgbọ́ wa sí ọlọ́run àti àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ya nígbàgbọ́ sí ìjọba ti máa ń sálàyé fún wa nínú àdísà àbdùllá inú umar àni àbíhi umar abdul khattab radi Allahu anhu àdísì ilé ìyàkà fún wa ní oṣù tí ó lọ́lọ́run lórí ìjọba ìyá rẹ̀ nígbà tí a ń sọ̀rọ̀ nípa tó jẹ́ Uh, orígun islam àti orígun ìgbàgbọ́ nínú orígun ìgbàgbọ́ yẹn a rí wípé anábìká sáré mẹ́fà nígbà tí mọ̀lẹ́gbà ìgbó ìlú alẹ́ ìsọ́lásọ́ ọ̀sọ́lá lọ́dá ìbéèrè tó ojú sí ọlọ́ nábi ó bẹ̀rẹ̀ lọ́dọ̀ ànábi pé àbúlé alẹ́ ìmán Muhammad sọ títí àmàsí ọ̀rọ̀ ìgbàgbọ́ fún àwọn oníjẹ́ ìgbàgbọ́ ànájúwá ka abu malaika jibril wa alayhi salatu wa salam kọ̀kọ́lá tó mìíràn nílá olóòrùn náà nípa nígbà kan sí ọlọ́run gbogbo ipá àti gbogbo rẹ̀ wọ́n màláíkà tó wọ́n sì nígbà kan sí àwọn màláíkà yìí bákan náà wọ́n kó tóbi kan nígbà kan sí àwọn ìwé tí ọlọ́run bá sọ kalẹ̀ wọ́n ló tóbi kan sì nígbà kan sí àwọn òbí sí àwọn tí a sọ ìwé ìkalẹ̀ fún bákan náà wọ́n yọ́ mi láàrin ọwọ́ nígbà fún sí ọjọ́ kẹyìn ó ti márùn-ún wọ́n tó fi lọ́dún kọ́darí kọwọ́ nígbà fún sí àkọsílẹ̀ ọlọ́run lórí gbogbo ẹ̀dá tọ́lọ́dá bóòwì sí ọmọrùn èyí tó dùn nínú ẹ̀ ní àbí ìtọ́ kan ẹ̀rẹ́fẹ́rì sí ọmọṣọ́rùn èyí ní àbí ìtìkọ̀dá àwọn mẹ́fà yóò náà ní orígun tó pé ìgbàgbọ́ ọmọnìyàn tó wá sí ilé ayé tó ti fẹ́ lọ pàdé ọlọ́run pẹ̀lú dáadáa àwọn kan fẹ́fẹ́ pàdé èèyàn gbọ́dọ̀ wọ́n bá wọn gbọ́ dábàá wọn oníjòkó tí a sọ yìí àwọn tí wọ́n mẹ́wàá báyìí tí a ti mú ní ẹyẹ kọ̀ọ̀kan wọ́n ti pé ibi tí a bá dé jàmá kò náà ní orígun ẹlẹ́ka àwọn àrùkù ìbámi orígun ẹlẹ́ka àwọn aláwọ̀ wọlé ìmáàlú òun náà ní ìgbàgbọ́ wa bí ọjọ́ ọ̀kẹ́yìn ọjọ́ tí a fi ayé ọkú ọ̀run àjò ìfí ọlọ́pàá bá fi ń pè wá sáké sí oṣù rọ́pùn pápá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́ àti ìlọ sí ibi pé ọ̀rọ̀ bá fẹ́ tàyí náà ló sọ̀kalẹ̀ pé ìpáàdínádì òun náà ní gbọ́dọ̀ ọlọ́pàá bá tó ní wọ́n ọlọ́run yóò tẹ̀wọ́ ọjọ́ kan tí ẹ fi ayé ọkú ọ̀rọ̀ àgbò pẹ́ẹ́tì wọ́n sí àwọn ará ayé yìí gbódúgbóri ẹ̀sùn wá bí wọ́n fọ ẹ́fà àwọn ẹni pé àtàjà kú láyà ẹ̀ jẹ̀mọ́ kódà kó jà kú táyà ibi tí ọlọ́run dojú ẹ̀kọ́ ìyẹn náà ni ọmọ wa ìyàtọ̀ ní kúrò láyé kó tó máa fáyé wá máa àti tọ́lọ̀ bá kàn ní mẹ́sẹ̀jì kan tó fẹ́ lò ó fún lè yànnà kó lakọ̀ ìdájọ́ láhàmàdá ìsìsì náà gbogbo pẹ́ńtípù kọ̀ọ̀kan ló máa ní exception gbogbo ẹni bá kú láyé òfin padà wálé ayé bá fọ tọ́lọ́mù bá fẹ́ yóò ní àwọn ọmọ wa tí ó sáré sọ bí èèyàn kan nílé nílò àwọn tọ́lọ́mù bá lò fọ́tọ̀ ní àbó yìí náà àdábì ti rán àdábì ní bá kó tó fi kú tẹ́lẹ̀ àbí wọ́n lè tọ́sọ wọn sọ ìtàn sọ ẹ́ àlẹ́ àti òfin bá mi ha dá lọ àdáwò ìgbà máa tàlá yẹ́ di ìlà áyì ní abẹ́jẹ́ tí èèyàn bá ti jáde lẹ́lẹ́ ìpìlẹ̀ òun ni pé kò ní tí ó wà tó fi láyé mọ́ lọ́gbà ní sọ́lọ́run bá fẹ́ lo àwọn èèyàn kọ̀ọ̀kan àwọn àsáyẹ́ǹtì kọ̀ọ̀kan lẹ́yìn ikú wọn wọ́n lè fún ayé sí lọ́wọ́ tó padà fún náà nì léde bí yorùbá ti máa ń sọ́ọ̀tù ẹ́ máa ń ọ̀dẹ̀ fàtọ̀sì ọ̀yà. ọjọ́ wà bá ẹ̀fẹ́ ọwá sí ọgbà dáńtọ́ ni ọlọ́wọ́ bá sọ bá nàbí Musa alayhi salatu wa salam ayé mọ̀rọ̀ bá ní Israẹli láyé ẹ̀fọ́ bá kọ́rẹ́ dání nígbà tí wọ́n pa ọmọkùnrin kan nípa àbòsí láàrin àwọn ọmọ Israẹli ikú rẹ̀ ní oṣù gbogbo àwọn ẹni ọlọ́run ọ̀ka wọn la púpọ̀ àwọn àwọn òfin ta ló pa àwọn ọmọ ẹni ọgbà ọlọ́wọ́ sọ fún mọ́tò ọkùnrin sọ fún nínú àwọn israeli ìfẹ́jọ́ náà lọ́pọ̀ ránṣà tàbí fàṣìṣì 8 àti 7 wọ́n ni àtàkà ìgbò náà ó sọ à tọ́mọ fi wá sí ẹ̀yẹ́ ni mọ́sá ní àwọn obìnrin náà àríkàkó lẹ́bí ẹ̀jẹ̀ àdìlé mo wá dá àbùkù lọ́gbọ́n ọlọ́run kí wọ́n jẹ́ aláìmọ̀ká aláìmọ̀ká ló wá sí ẹ̀yẹ́ seriousness làwọn àtàkì ọlọ́run bá bá dé torí ẹ̀jẹ̀ bá rà fáfi pé kọ̀mẹ́ńdì àlẹ́ wá sí ẹ̀yẹ́ àpárá sí ibú lọ́ba lẹ́kùnrin sọ fún un. tọ́ abálọ abábọ̀ àwọn mẹ́fẹ́ ni wọ́n ti sálà ti pa màálù wọ́n bá ń jà fún àdúrà ní mọ́tò àlẹ́ ìṣọ́lá tó sọ́lá wọ́n ni máa láwùnú ha irú màálù wo lápá ẹ̀rì akọni àbábò wọ́n kí òun bẹ̀ ó tó di irú kọ́lọ̀ wo lápá yàtọ̀ pé àìfẹ́ nìkan sí náà nù wọ́n ti ń da pẹ́sàn gbogbo sálẹ̀ lọ́lọ́run fún ní àrùsà tí abálọ àbábọ̀ wọn padà pa màálù yẹn o ṣùgbọ́n wọ́n fẹ́ẹ̀ má pa á tán wọ́n fẹ́ẹ̀ má gbọ́dọ̀ sáwọn ọlọ́ọ̀lẹ́ o pẹ̀lú sábà wá ìdíje jàmá ọlọ́ọ̀lẹ́ gbọ́ ẹ bá pa tán ìdílé kò má di bá àbí àìdílé kò di bá àbí náà ọlọ́ọ̀ni ẹ nínú ara màálù yẹn ẹbí náà ojú tó kù jù wọ́n ti dín náà rẹ̀ lóòótọ́ mọ́ wọn dípò ìyẹn ti dín ojú ẹsẹ̀ náà ló kọ́ kópa lọ. báyìí àyẹ̀ fún àwọn àkúdàáyà ní wọ́n àkúdàáyà ti ilé wálé yóò àlọ́ pàdé wọ́pọ̀ nóòbò ilé ìbẹ̀rẹ̀ ilé ìkólákèrè mọ̀tílẹ̀ báàgò àdéhùn omi àdéhùn ogbó. lẹ́gbọ̀n sáà àkúdàáyà ti ilé àlùjàdùn náà ni wọ́n wọ̀ ìdó ìyìn ó kàn jọ bí ẹni tó bàbá yín àbí ìyá yín abẹ́sàn yín ni kò sí kan mọ́ wọn tó dé ẹ̀rì torí ẹ̀mù sábúlẹ̀ àtàtà tí ó bá láǹfààní àti kúrò láyé mi tó kó padà wá láyé ìgbé ìlú onímọ̀ orí epo ìlú káàkiri nígbà tá àti ilé lórí oṣù yá wèrè tó tó kú yìí máa wá lè ní ọpọtúnìtì yẹn àwọn lè sọ wọn àti ilé ọpọtúnìtì lọ máa rí etí oṣù káàkiri nígbà tó ọjà lè wọ́n sì para rẹ̀ ló kọjá olóògùn nígbà ó ní pé orígun ẹlẹ́karùn-ún nínú àwọn orígun ìgbàgbọ́ èyí tí ọlọ́run ti lọ́rọ̀ yàn lórí gbogbo ẹni tó máa wá sáyé ní ẹ̀bá wá sáyé tí ò bá ń bá àwọn orígun ìgbàgbọ́ kẹ́kẹ́ fàyè kó wá kú o kò yà jù sáyé orí tó bá lọ kú ọlọ́run àtúnlẹ̀ kò yà sọ́lẹ̀ fún tí ò yẹ fàtìmọ́ láyé àwọn olóyà náà ọ̀rọ̀ lọ́wọ́ máa fẹ́ máa rántí láyé àmójú sí ya wọ́n lá yáhìá àbí àwọn ọmọ wọlé kan wọ́n ọlọ́run bá ti torí fún wọn ti kí èsì ìwé ìgbà náà wọ́n padà lẹ́yìn wọn àti gbogbo ọ̀nà lápapọ̀ ọ̀nà tí wọ́n lè fún wọn àlàáfíà fún wọn àlàáfíà fún wọn láti fi fún wọn lẹ́yìn kàrámà fún kàrámà àti gbogbo alápapọ̀. bákan ni orí orígun ẹlẹ́ka àwọn yìí ọ̀nà mi á wà láti fi ọdún bí mẹ́rin tí máa ń sẹ́yìn ẹgbàá fún wa ó ti lọ́dún mẹ́wàá ti lórí àwọn orígun ọ̀gbàgbọ́ mẹ́fà yìí orí orígun ẹlẹ́ka àwọn yẹn náà lọ́wọ́ tó tí ọ̀rọ̀ àkìyàmà ọ̀rọ̀ kápò láyé kì í máa sọ̀rọ̀ wọ́ọ́rọ́wọ́ torí tí ó padà ṣẹlẹ̀ lẹ́yìn bá tí a bá kúrò láyé tán ọkọjà sí àwọn èèyàn tí ó rò ọ̀lá bá ti máa mú fúláṣíbì kan bọ́síbì kan mú fúláṣíbì kan bọ́síbì kan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn àdánwò ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ọlọ́pọ̀ wọ́n sábà nínú ìyá ẹgbẹ́ náà ọ̀lá ìyọjọ́ ńláńlá ni o ọlọ́pọ̀ ìyọjọ́ burúkú ni táwọn tí ò bá ní gbàgbọ́ táwọn ọlọ́ ọlọ́pọ̀ wọ́n ti jù wá bẹ́ẹ̀ àtúntò bí ọjọ́ ìgbè jẹ́ fún wa á kì í lọ́nà ṣe kì í a sì ń gbé ní ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìlú àmọ̀ pé kò sí déyà gbèsè ìgbìnà tó jàmá tí ò ní padà sí kíni o tí ò ní lókun ni nínú àdúgbò tí ìlànà ayé lónìí òun náà ní fífi island ti afọ Australia lẹ́yìn Australia lọ́wọ́ rẹ̀ ẹ́ àkànníwọ́dẹ̀ tó ti sọ́pà nílẹ̀ kan tó kù lẹ́yìn ìbẹ̀yẹ lásìkò yìí but nature rí ọjà tó bẹ̀rù kẹlẹ́ ayé lọ́dọ̀ wájú náà tó lè ní àbára tíkẹ́ẹ̀tì nàìjíríà tó ti fojú òkú èyí bàbá ìlà ẹni gbogbo ẹlẹ́rìn rẹ̀ yóò wọ̀n láàmì sílẹ̀ lẹ́yìn àgbẹ̀ ẹ̀kọ́jà wà ayé wa tókò sí bí okùn oṣù òṣùwò yìí tí ò ní níbi tí ó padà forí sọ gbogbo ògbésẹ̀ kọ̀ọ̀kan tí ọlọ́run bá ń ṣe kí o tó bá ń fi wá sí nígbà tá a bá kúrò láyé tán tó bá ti wá ti gbé tán tá a gbàdájọ́ tán tán tì wá sọ́tọ̀ tán tì wá sósì tán dààmú wa tán sọ́nà ní tán dààmú bá lọ́wọ́ gbọ́dọ̀ àwọn ọlọ́pàá nù wọn jàmá. òfin ibi tí ẹ̀dá ó padà borí sọ méjì náà ni. ilé ìdáná lọ́n sọ fún wa ní sọ́rọ́ tó ṣe ra bá sì máa ń kà fún wa fàtẹ́mù. ọlọ́ni wọn làkọ́ tó wà ṣìyà ìgbà ìka. ọlọ́run aláǹtẹ̀ bí ànábì sọ́rọ̀ lọ́nà sọ́rọ̀ láti máa fi gbé wọ̀lá kọ́ ní àwọn hàìdá ìlà ìka kùrùhánà àwọn oníyàn ọdún wà máa rọ́láwọ̀ lọ́lọ́sọ kùránì kalẹ̀ ní èdè lágbáwọ́ fún yàrá ni ìtúntúrọ̀ húnmọ̀ kúrọ̀ wọ́n máa hàwùlà ha láti máa fi ṣe ìkìlọ̀ fún àwọn fún àwọn ará ìyá gbogbo òlú ẹ̀ húnmọ̀ kúrọ̀ ìyá gbogbo òlú wọ́n máa hàwùlà ha àti gbogbo ibi tó bá sọ̀rọ̀ àdìyẹ ìyá gbogbo òdó tọ́wọ́ ń gbà lérò ní òdáni arúgbó mọ́kà àwọn baladu mọ́kà òdáni ìlú mọ́kà gbogbo òdó tó kù pátá bíi bílóòjì lọ́dọ̀ ọlọ́run ẹ̀ẹ́dì ọmọdé ọ̀klahoma ah mo lanú lẹ̀ báyìí ìtọ́fẹ̀ ẹ́ ìtọ́fẹ̀ sálẹ́nu mi mo lọ́mọ àdáwò tọ́lọ̀ fún ẹ̀ yìí gbogbo ni àti washington ni àti ìmìnira new york ni àti texas ni àti georgia ni àtọ̀pọ̀lọpọ̀ ló káàkiri fi Yorùbá wa fi Amẹ́ríkà wa fi Australia gbogbo ẹ̀ pátá sí méjì ìyá gbogbo ìlú mọ́kà lọ́dọ̀ ọlọ́ mi gẹ́gẹ́ lọ́dọ̀ èèyàn ìlú lọ́dọ̀ àwọn èèyàn rí òkun ìlú náà láti dákọ láyé lọ́dọ̀ ọ̀tọ̀ náà wàlá ìlú gbogbo tá a fọ́ mi kò ní fánì lọ́dọ̀ ọ̀rọ̀ kàárì mọ́kà sí ìlú mọ́kà rẹ̀ ìbá wa jẹ́ kíkìdá òkúta tó ti jẹ́ kíkìdá òkúta tó jẹ́ san láti ọlọ́ ti dá lọ́dọ̀ ọba ti dé kí ni ọkọ̀ lọ́wọ́ bá ó ṣe iṣẹ́ sí àìmọ́ yóò dẹ̀ ti wá wà títí ayé ti parẹ́ mi wáyé tó parẹ́ ní ayé ní ayé ọmọ ni òye kò sí ìlú gbàgbé ní ìṣẹ̀lẹ̀ ọ̀la yìí tó dàbí ìlú yẹn láti ọdún lọ jẹ́ láti ọdún ìṣẹ̀lẹ̀ bí pọ́ gan ọlọ́sọ̀rọ̀ àná yìí jẹ́ láti ọdún Ibrahim ti ṣe fọndóṣàn káàdà ẹwú ti lọ́jà wọn gbogbo ìjọba ń sọ yìí ẹ́ tani jẹ́ tani jẹ́ àbíkù tàbí jẹ́ yusufu tàbí jẹ́ wáta ní gbé yìí ọjọ́ tó bàbá yẹn ṣe sáà nǹkan yìí látọ̀ wá sọ fún sáà tó sọ jésù máa yẹ sí màmá wo wà ní ayé. ọlọ́run àfi kùránì àfẹ́ránṣẹ́ sórí ànábì pẹ̀lú ìwé lọ́pọ̀ wà ní kúrúkúrọ̀ ọmọ ìkúrọ̀ wọ́n hàwùlà láti máa fi ṣe ìkìlọ̀ fún kí ni o àwọn ará mọ́dá ọ̀sìn àti ìyá gbogbo ìlú àwọn tá ń gbé bẹ̀ kọ́ sí kìlọ̀ fún wa òun náà ní maka wọ́n máa ń hàwù lára àti gbogbo àwọn tọ́sọ̀ rà ní wọn pátá lẹ́rìí á na maka kábàlù yẹn ní àtúnyẹ. maka tẹ́ wọ́n ní ìdodo ayé ni tẹ́ńtà ní ayé ni ọlọ́run wá ní àtàwọn tó bá sọ̀ rà ẹ̀ àwọn tó bá sọ̀ rà ẹ̀ náà ní gbogbo àwọn ará ayé tó kù ọlọ́run bá ti ní sọ fún àwọn maka tán máa sọ gbogbo àwọn tọ́sọ̀ rà ní وتنصر يوم الجمع لا ريب فيه kọ́ọ̀tù máa ń ṣe ìkìlọ̀ fún wọn ọjọ́ táwa gádà gbogbo oníjọ àwọn balaba bá wa kẹ́ẹ̀ẹ́dógún àwọn balaba bá wa ọgọ́rùn-ún táwa yóò faláyé ẹ ọ̀rọ̀ ọjọ́ gádà ká bára wa láyé àti ikú lọ́jọ́ tí ọlọ́wọ́ gádà gbogbo wa pọ̀ rí ọjọ́ kan mẹ́ tí gbogbo owó papọ̀ àdáyé ẹ̀rù pa ní papọ̀ nílẹ̀ tí ò bá ṣe bọ́lọ̀ ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wa pa wá pọ̀ yìí pẹ̀lú àti bàbá wa ádámù alayhi salatu wa salam àkọ́kọ́ èèyàn tó lọ́kọ́ dànù tó fi tó yẹ ni wọ́n bí gbẹ̀yìn láyé gbogbo wọn náà ọlọ́run lè ṣèkì lọ ọjọ́ tá a gàdà gbogbo yín papọ̀ yìí ọjọ́ bàbá wa gàdà yín papọ̀ á ti fẹ́ yé ní ìtòjú àgbọ̀nrẹ́ ni pé kí lẹ́gbẹ́ tẹ́lẹ̀ yìí ṣe wọ́n ní pdp eléyìí kọ́ wọ́n ní apc eléyìí náà kọ́ wọ́n lábúkà lóyè láàyò ẹkù wàhálà dókítà society political congress gbogbo ẹ̀ náà ń gbọ́ ìjọba ọlọ́mọ ìjàmọ́ ìlànà ìgbà sí ìhì ọlọ́run tó kìlọ̀ ọjọ́ yẹn fún àwọn èèyàn rí ọjọ́ yẹn wá rí gúrùpù méjì náà làwọn èèyàn máa wà bàrí fún bẹ́sẹ̀nà àwọn gúrùpù àkọ́kọ́ àdìgbàmọ́ lọ sáà jẹ́nà wọ́n bàrí fún ìsàáyé àwọn gúrùpù kejì náà làwọn lọ tó yẹra àwọn mẹ́rin èèyàn méjì náà ní káàkiri wọn láyé àwọn tí ó dé síná àtàwọn tí ó lọ sáàlì náà ọkọ̀ àfẹ́ nínú náà ni ákérò mọ̀tọ̀ kò sí bí ìrìn àjò ọmọ ìdí ìyẹn tẹ̀lé kòtó yóò forí sọ náà àti kò forí bá sí náà ọlọ́run kò sì wà láti náà wọ́n ti ti wà ní iná o a sì ní láìsí méjì ká fẹ́ lórí tá ń lò lọ iná láàrin ká ti gbé àyà ń sè wọ́n ti mọ̀ sí iná lè láì ẹ́ jésù náà tí màá dá àwọn àtọ́wọ́ sọpọ́lọ́ nǹkan ní ìbọ̀rọ̀ tó nǹkan ní ilé gbogbo olójú rẹ̀ tí bá ń sọ pa àwọn kan láì tẹ́lẹ̀ jì náà láti wọ́n sọ fún wa náà ọlọ́pàá ní àrídà àdá sọ lẹ́yìn wọn. náà iná àtàlùjẹ́ náà àyè méjèèjì báyìí tó pàtàkì púpọ̀ ní ó yẹ kí ẹ̀dá ó máa pápá pa rẹ̀ á ti sọ lọ́rọ̀ lórí ẹ̀fọ́ wa bákan tó máa padà sẹ́yìn wá ọlọ́run mẹ́sàn-án alùpùpù náà alùpùpù ọlọ́run dárúkọ ẹ̀kọ́ lẹ́sà àgbàdo fifty five times ó sì dárúkọ iná rí ìlọ́dún kan one hundred and twenty five times ó sọ pé méjèèjì ń kọ́ ojì ọlọ́run ọba lógún ọlọ́run ti dárúkọ wọn yìí ọlọ́run wá fún wọn ní oríṣiríṣi orúkọ ó sì kì í sáyẹn ọ̀pọ̀lọpọ̀ kẹsàn-án àti ọ̀pọ̀lọpọ̀ ìyá nínú ọ̀nà ọlọ́run wọ́n ti wá ní ọmọ náà ẹni tí yóò sọ ẹ̀dá bí ọmọ àjẹ́nà ó yóò fi tẹ̀tẹ̀ ní ìrọ̀rùn lẹ́yìn ikú ẹ̀ àtàlàyé ọ̀pọ̀lọpọ̀ fún wa àdùkú ní sọ gbogbo dáadáa tẹ bá ní bí àwọn àpáta ìwà sáké ìsìnkú ká mọ́ ọdún àwọn nǹkan tí ó lè sọ wájú ọmọ àjẹ́nà náà ni wọ́n sọ fún wa ẹ̀rí ká máa sí ká máa gbìyànjú kódà bí èèyàn bá ti ẹ̀sìn kan tí ó kọ pé ilé tí ó kọ pé ilé ọ̀bẹ́ta Ibi wọ́n bá wá sọ fún wa tí ọ̀dá tó ká fi sílẹ̀ jọ̀wọ́ ara wọn kan tí ó lè kó ẹ̀dá wọn náà nù. Ọ̀pọ̀lọpọ̀ tí ó sọ ẹ̀dá lọ́wọ́ àjẹ́nà àti ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀. Àwọn lórí yìí tí ó máa ń sọ ẹ̀dá di ọmọ aná. Ẹgbẹ́ tí máa ń sọ ẹ̀dá di ọmọ aná rè é, bí kátígórì mẹ́ta sí mẹ́rin. Ẹ̀rí ọ̀nà tí ẹ̀dá máa ń dá tọ́lọ́wọ́ fi já kí ni ó fi jáwé náà lé lọ́wọ́ rè é, èyí èyí tó dé sí náà kàtígórì mẹ́rin ní ẹ̀sẹ̀ yẹn aṣẹ́ kí ogbó wa kí á gbọ́ yìí ní mùsùlùmí náà nínà wọ́n kò fà àwọn tá a jẹ́ mùsùlùmí ní kódà ti délé àwọn tọ́jẹ́ pé ìṣòro ìjọ pẹ̀lú bọ́lá kọ́ ta ọ̀lẹ̀ àwọn tọ́lá fi ìṣẹ́lẹ̀ bọ́lá wà ní wọn padà kàtígórì ọ̀nà tí wọ́n ń sọ ẹ̀dá dọ́mọ náà kò ju bí kàtígórì ẹ̀sẹ̀ mẹ́rin náà lọ àkọ́kọ́ nínú àwọn nǹkan tí à ń sọ yìí òun náà ni àkókò wọ́n ṣe é kó wọ́n lọ fún àwọn ìgbà àwọn kan bẹ́ẹ̀ ni ọlágbára púpọ̀ wọ́n bá lè yọ kó lọ́rí ìyẹ̀rì wàhálà ẹni ẹni torí ní sáré àtìkọ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ní ìfẹ́kẹ̀ ìtòrí sọ́lọ́ ayé àtọ́lọ́wọ́ bá ti promise ìyà fún wọn tó bá jẹ́ kéfèrí tó ti sọ fún kórìíra kéfèrí àtẹni tí ń ṣe nínú àlùkòrá ní orí lọ́gọ́rùn afẹ́tò kan ní wọ́n rà fi ti pàṣẹ. wàtàdá ìka àṣírí bẹ́ẹ̀ ọlọ́run kò ní rẹ̀ rárá kò sọ̀rọ̀ ẹ̀ láì rárá àtàwọn tí ń ṣe kò promise wọn ní yàrá ayé àtúndí lọ́gọ́rùn-ún ọlọ́run bá ti tẹ ogun sáàpọ̀ nípa káṣẹ́ ọlọ́run àti kúkúrú wa ni àti ṣíríkù ni gbogbo ẹ̀ lọ́gbà mi kí a ti ṣe kíni o láti yàn nàná fún wa rè àti lè fún ọ láti rí lọ́nà lọ bàbá ń sọ̀rọ̀ kúkúrú rè kò bà wá lásìkò ó bà wá ní gbólé lọ́dún kan lẹ́yìn bàbá ń sọ̀rọ̀ ṣíríkù ọ̀nà bà wá náà ni a منابذ فقد النفاق وغلوب الناس ìṣègbúrúkú ni ẹlẹ́kẹta ló ti máa ń sọ níbi ọmọ náà léèrè ni ẹ̀rì asọ̀rọ̀ lórí yẹn náà nígbà fẹ́ kọ́wá lórí ọdún méjì fún bàbá dasa ìdájọba lẹ́yìn yẹn wá ní àdájá rẹ̀ gbogbo àbáfá fáti ẹ bá rí tí ò bá wọ́ọ̀nù àwọn èèyàn ìgbésí àwọn orí burúkú mẹ́rẹ̀ẹ́rin ni ẹnìyẹn kan fún àwọn síwájú lọ́jọ́ alẹ́ yìí ẹ máa ṣe dáadáa sí ayé àsọkó dàbẹ ìṣe dáadáa sí bàbá yín ẹ dá sáwọn àbá yín ẹ dá sáládùkú yín ẹ ṣe wá rí tí wẹ́rẹ́ rẹ̀ yìí bá wà nínú ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ orí òní sọ̀kalẹ̀ ayọ̀ òní bọ́lọ̀ pàdé pẹ̀lú dáadáa gbogbo wa tó wà wù mí. Tòtòrí àkọ́kọ́ ni bí a bá fẹ́ sàánú àwọn èèyàn, èlé ìlú ta gbọ́dọ̀ jẹ́ kó yé àwọn èèyàn tó ti sára fọ́ọ̀rì. wọ́n ní kékeré, wọ́n ní ńlá nípa rẹ̀ ló máa ń sọ níbi ọmọ náà lórí lẹ́yìn àpapọ̀ àkùrárì lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ máa kọ́ máa kúrọ̀ sí wípé الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أبدا lọ́lọ́wọ́ tí wọ́n bá ṣe gbèbèrè kúfúrú nínú àwọn tá a fún ní kíra wọn ní ó ṣe kíra àtàwọn tí wọ́n ṣe mọ́ ìnáwó jahannama lẹ́yìn ikú wọn sábà máa ń láǹdì báyìí wọ́n jábọ́ sínú wọn náà kọ́ọ̀lì bí iná fi yá ọlọ́run ní fún ẹ́fà lórí abadan ọlọ́sùn kọ́ọ̀lì báyẹ̀ títí tí ayé ayé mi wọ́n máa fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rì. Lọ́lọ́ tí máa ń sọ ní ìdíkẹ́ ni o ọmọ náà léèrè àwọn ńláńlá àwọn kàbẹ́rẹ́ rẹ̀ náà kò sí nǹkan tó tó tó wọn bà. Àlùkò fún wàṣẹ́ríkú lè fà á ti wọ́n jẹ́dà. هذا لذلك النفاق الأكبر والبدعة الكبرى بدعة المكفرة bàbá ti yọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ní kúrò àdírẹ́sì gbogbo ìsìn ìwọ̀rọ̀ sí ó pẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn máa ń sọ pé òní ọ̀sọ́lọ̀ lọ́rùn wọ́n yí ọ̀sọ́lọ̀ lọ́rùn pẹ̀lú àwọn sọ́dá sọ́dọ̀ wọ́n yí ti kúkúrú yí ọ̀sọ́lọ̀ wọ́n yí ti ẹbọ yí ọ̀sọ́lọ̀ wọ́n ti lè bá fún yọ̀ sọ́lọ́ lọ́rùn bẹ́ẹ̀ ni ibi ayọ̀ sọ́lọ́ lọ́rùn tí ó gba àwọn ìjọba sọ ìbájẹ́ ìtútù fún wọn sọ́dà bá kú lé lórí ìwé ó gbà fi dáadáa láàrin wa sọ́lọ́ ó gbà fi dáadáa láàrin wa sọ́lọ́ gbàgbé ìyá lè jáde láyé òye báwa fáà ló máa kẹ́nu kò lórí ọ̀rọ̀ rẹ̀ ní pé tọ́ àmọ́ bọ́lọ́mù ti bàlá wà nílẹ̀ o àwọn ọmọ nígbà mẹ́rẹ̀ ni ló kúlé lórí o tó wáyé pé àwọn ètò tó bí nínú àwọn ẹ̀sẹ̀ mẹ́rẹ̀ ni ilé ìyọba kúlé lórí àbáyé ló ti yí àwọn àtọ̀kọ́rọ̀ òní sọ̀rọ̀ rẹ̀ dáadáa ìbọn kọba tó dá ẹjọ́ fúnra rẹ̀ ó ti sọ ìdájọ́ bí ó ti sọ̀rọ̀ ọrú ẹnikẹ́ni tó bá kú lórí ìsèké ìgbòho ìkú tó kú lórí ìsẹ̀kọ̀ sọ́lọ̀ tó kú lórí mọ̀nàdìkú tí máa ń bọ̀ yẹn lóde ìgbèrè àbókú lórí dídí àti sọmi ní ìgbèrè lẹ́nu yẹn gbógbà gbígbà dáadáa láàrin wọn àtọ́lọ́mọ bàbá wo àwùjọ wa ní ìlú ìlà fẹ́sà ẹ̀sùn jáde náà wá táwọn ìlà wa mọ̀sùlùmí nínú ìwà jẹ́ mọ̀sùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà dáadáa tó wà lára rẹ̀ ti kéde òlẹ́ẹ̀kọ̀ àkànfẹ́ lọ́kọ́lọ́ tó ti dáadáa fún mi. ولما قلت يا لي وزي كما قال النبي صلى الله عليه وسلم النبي قال راس راس الامر الاسلام alámọ̀ ní gbogbo ọ̀rọ̀ láyé tó yóò wáyé yóò láyé wá tọ́lọ̀ sí ìsìláàmù ní rọ̀ yìí ní àbálòwò tó fi sáńgó tẹ̀lọ́ tọ́lọ̀ máa yọ ìsìláàmù kú lọ́rọ̀ rẹ̀ á ní kíkú nǹkan tó sọ̀rọ̀ lẹ́yìn ikú rẹ̀ ọ̀nà fúrufú ẹ̀nà fún àdánù lágbára kan wá bá lẹ́yìn ìjọ kan sọ́lọ́wọ́ ẹ̀nà sọ́lọ́ ẹ̀rí wọ́n pè é pé kí ni condition bàbá àwọn àmì ní bàbá rẹ̀ lẹ́yìn inú rẹ̀ ní bàbá rẹ̀ ti kú ẹ̀rí kó tó máa wá lọ lọ́dọ̀ àlẹ́bí rẹ̀ àlẹ́bí wa sọ fún ó là lẹ́bí fún láti àlẹ́bí kan níjọ yẹn àlẹ́bí yẹn ti dáhùn ọba ṣe é gbogbo ìlú ẹni wí ẹ̀ tọ́ba fi rí kọjá lẹ́jẹ̀ sàárè ẹni tó fi ọkọ tó fi kú fún lérò iná wọ́n ti yí fún ní ẹnu ní ọ̀ka ní ìfú òkè ìfú àtìmọ́sí ẹ̀kí oríṣiríṣi ẹ̀kú ìyẹn ó gbọ́dọ̀ dáná ìdílé lójú dáadáa dípò yẹn bá kú lórí àwọn nǹkan bẹ́ẹ̀ nípa àgbọ̀ ìkò nípa dáadáa tàbí gbọ́dọ̀ lọ yàrá òfàtọ́ rẹ̀ fún ọmọ nígbà òjò àbílẹ̀ ìgbìmọ̀ wọn lábẹ́ ìdílé bàbá bàbá bàbá lè ẹ́ ní ọ̀bọ̀dá wa ní ọdún wọ́n dárí wọn bá lè sílẹ̀ wọ́n dàgbà fi kúrò owó ìsìláàmù náà ẹ́ ìgbà tí ìlànà wa bá bí ó dé báyìí yẹn wọn <laughs> orí náà ti gbà wúdà ìgbàgbọ́ náà sí ilẹ̀ ẹ̀sìn ẹ̀mí ẹ̀sìn ni wọ́n ní àfẹ́lẹ́ tó ti wọ́n lọ ní ọmọ ogójì ọdún lọ sókè rè tí yóò lè gbó ìwé ilẹ̀ Yorùbá rè anídájú lọ kàn mí sọ wípé alùpùpù ààrẹ ìgbẹ́ ìgbẹ́ ẹ̀ ń lọ àwọn ọlọ́jọ́ ìgbìmọ̀ ọkọ̀ jẹun wọ́n ní ọkàn mi ń sọ wípé arábìnrin náà ti jẹ́ ibi ẹ̀mẹ́ ẹni bá kú ní ìlú òmìnir ní ìṣẹ́ mi tó lè mú ọ̀nà ẹ̀rí ẹni bá kú pẹ̀lú gbàgbọ́ ìṣẹ́ tó sọ pé kó dínà àìkáfíì àwọn dáadáa ni o ìyá lè ní yíwá ní ìgbà míì wọ́n wọnú wọ́n kò ní wọnú ìṣòwò wọ̀ yóò bàtí wà jáde sí ọlọ́run nìkan lórí orí burúkú tí wọ́n ní tó kárí kó tó ní ọ̀nà kúkúrú náà ni àwọn àbúrò ní pé ọkàn àwọn sọ àwọn òun ní ẹgbẹ́ rẹ̀ ẹni bá fún ní káfíìn iná ní ọwọ́ gbọdọ̀ àti kó má kú tó ti sáyé lọ́gbà wọn kú fún wọn ṣeré kú wọn lè bá kú wọn gbé gbogbo àwọn nǹkan mẹ́rẹ̀ ni ọmọ ìyá kan náà. bàbá ti wá yí ọ̀yẹ́ kúrò jàmá ló ku àwọn kéékèèké nǹkan mẹ́rẹ̀ rẹ̀ yìí àwọn kéékèèké yẹn àánú òsì fọwọ́rọ́ sẹ́yìn àwọn tó bọ̀ wọ́n sẹ́yìn bí ẹsẹ̀ kan ló kọ mẹ́sì ìfipá alákọ̀ọ́kọ́ tá a kọ́ sọ kéékèèké àwọn nǹkan wọ̀nyí ìṣèkèké rí kéékèèké ìṣẹ́kọ̀ kéékèèké ìṣẹ̀lẹ̀ fáàbù kéékèèké bẹ́ẹ̀ ìṣèkèké àkéékèèké ìṣẹ̀lẹ̀ ló láwọn ẹ̀káńpù ìṣúná bí abẹ́ lọ lórí kan ní àwọn ọ̀rọ̀ láti sọ síwájú ni tábà sọ pé ọ̀nà kan tó ń bẹ sí ẹ̀dá máa ń sin lọ́nà tó lè kọ́ lẹ́tà sí ìyàpọ̀ níwájú ọlọ́run yóò jẹ́ àwọn kàdá àdéhùn fún náà lẹ́yìn ẹ̀ ló kó àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ìta àti dákọ̀ yìí kọ́ táwọn èdè ńláńlá làwọn náà ìgbọ́n gbà táwọn ti gbé kakọ̀ rí kò jẹ́ mẹ́tò wọn lẹ́sẹ̀ ńláńlá bàtà bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn yẹn wọ́n wá fún àwọn ìtẹ́ ńláńlá yẹn àwọn ìtẹ́ ńláńlá ni jama àwọn kọ̀ ní òbí kí ayé ọmọ ẹ̀dẹ́ yìí adébẹ̀jẹ̀ ní gbogbo ìwọ́n kọ́lọ́ kọ́sọ́ wa mẹ́rin alimọ́ abu abdullahi sàbẹ̀dẹ̀ ní wàtá ìgbìmọ̀ ọlọ́run tó bá ní wọ́n ti gbéra lórí rẹ̀ wọ́n ti rí ìdáàbò àgbàbà rẹ̀ bẹ́ẹ̀ ni táwọn ìlú hajjari àìjáde wọ́n fara wọn àbúlá bàbá tó náà ti gbéra wọ́n ti ní àṣẹwájú àti ìṣẹ́rọ́bì àgbàbà rẹ̀ Mashayikuna Muhammad ibn Abdul Wahhab àwọn náà ti jáde láyé ìdẹ̀kùn tó kàbí sí ọ̀rẹ́ yìí àwọn náà láwọn kí sáà bó fi kàmáà. Akọ́ àwọn ẹ̀jẹ̀ tó tóbi àwọn ẹ̀jẹ̀ tó tóbi wọn kò sí lẹ́yìn bí kó yẹ kí ẹ̀dá tó ali vamos àwọn ẹ̀sẹ̀ wọn. àyẹ̀wò ọ̀fẹ́ àdúgbà tó ń mẹ́ṣọ̀ nínú bí àwọn rí wọn kó gbàgbé sí àbí ti wá ní ẹ̀sẹ̀ wọn kò jọ sílẹ̀ nínú bí ó sì kan kó jọ yìí ẹlòmíì ní sẹ́lẹ̀ ìgbà ẹ̀sẹ̀ tẹ̀ ní òfin pa àwọn ẹlòmíì ní fífì ẹlòmíì ogún ojú ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàrá ní sọ fún ọdún nígbà tá a bá ti gbọ́ yìí kálukú ló wọ̀ ọ́n mú tiẹ̀ àmọ́ wa gbìyànjú àti máa jù sílẹ̀ àìrí òsì o àìgbọ́n náà sì dìde àìwá gbàgbé kan náà yóò dúró wàhálà bẹ́ẹ̀ yóò dúró wàhálà fún sọ́lá ọmọdé jẹ́ ìwà rẹ̀ níbi ìmọ̀ wa gbọ́ ìtòyẹ̀ oṣù tí ọ̀dà àmọ́ sọ̀kàn bá kí ẹ̀dá oṣù tí ni kẹ́rẹ̀ ọmọ orú sí wàhálà ilé ìgbà ọlọ́ọ̀gá àwọn òjijì ọlọ́ọ̀ àwọn òjijì ayé wọn ọlọ́ọ̀pá àwọn ẹni ẹni ìdíyẹn ọlọ́ọ̀gá kí wọ́n rọlé fún wọn. ọ̀hún pẹ̀lú ìlànà àwọn náà làwọn àfà àwọn tó ti lọ́nà wọn tọ́lọ́n kó bá ní bọ́n kẹ́wọ̀ àwọn tó wà láyé ọ̀dọ́ tó ní aláàbò máa fi wọn náà. ìdá àwọn ń ka àwọn ẹ̀sẹ̀ tí ó tóbi yìí à ń kalẹ̀ ọkọ̀. mo rántí pé ní ìgbà dé jàmbá onáyà tẹ̀lé ọdún àtàlẹ́ ìsàtú wọlé ìṣòro náà òun náà ní ẹ̀sẹ̀ tó tóbi ẹlẹ́kọ̀ọ́ ẹlẹ́kẹtàlélógún twenty three nínú àwọn méjọ́ méjọ́ fún àwọn ìṣẹ̀dá ọ̀sán kojú aláwọ̀ mú ọ̀pá náà wọ́yá ọ̀sánkọ́tù yìí ta jẹ́ gbéyàwó ní àbálẹ̀ àti olórí ẹ̀dá ní oṣù kan tí ó kọjá sẹ́yìn yóò kàn jẹ́ continuation lórí ìfi àtúntò síwájú wọn náà ni ọ̀sánkọ́ kí lápá yóò pẹ̀lú ọ̀sánkọ́ wọn náà lẹ́yìn òjíṣẹ́ ó lè ẹ̀yìn olè gbígbà ẹ̀fẹ́ ńláńlá ni níwájú ọlọ́run bí ẹ̀dá wọn máa já olè kama gbogbo kiri dúkìá àṣàyíwì nílẹ̀ káàrọ̀ ju nígbà ohun ìjà lẹ́sìn fún bàbá wọn lẹ́sìn wọn lẹ́sìn wọn ò lẹ́sìn wọ́n kó ìra àwọn tí ọ̀dà nìyẹn wọ́n kó ìra ẹ̀jọ́ ìlú balùwẹ̀ sí àwọn tí a sọ pé wọ́n jẹ́ àwọn ìyá ìyá àwọn tíṣà nílẹ̀ Yorùbá jọ ọmọ bí èdè sábà ti lo tó lé ní ogún ọdún àfẹ́ ogójì ọdún àfẹ́ta ọdún sẹ́yìn lẹ́mọ̀ ní pínú ojú ọkọ̀ kéèkéé náà ní kí ni ó bò ìrìnṣẹ́ láyé tí mo wá tí mo wá tí mo wá láyé tí mo wá kàkà kí ìyá lè kàkà kí ìyá lè má kúkú ó tọ́ tí ó bò ìrìnṣẹ́ láyé tí mo wá ayé ẹ̀má bò lè sọ́kọ́ tẹ́lẹ̀ bò lè gbé yẹn kan ìwọ̀n ẹ̀kọ́ tó kó kó kó kú nù ọ̀rọ̀ ni níbi tó kó lè rẹ̀ wà ní èwe kékeré láti mọ ẹgbẹ́ ojú wa lọ́pọ̀lọpọ̀ tí ó lè dá ìkànnà táwọn ó fi di àlè táwọn ó jẹ ẹrú wọ́n lọ sí àwọn ti wọ̀n bà táwọn lọ sí àwọn èèyàn náà ní máa fi owó sí àwọn ó sì bẹ́ẹ̀ tàbí báńkì kí ni bá jalè lọ. àmì àní káwọn òkú kúrò láyé wọ́n bẹ́ẹ̀ tàbí báwọn jalè lọ. wàlá ìgbésẹ̀ ilẹ̀ Yorùbá ti lọ́nà kò tó àti ní pẹ́kọ̀ tó lè yíjọ náà o kò tó báyìí ni ẹ̀rì kò tó báyìí lẹ́sìn máa gbọ́ lẹ́nu ọ̀rọ̀ bá wà ní màá túbọ̀ káwọn bá ti kù láyé rè ọlọ́run bá wọn ṣe gbé ọdún ní aládùúgbò àti wọn bá ti lọ́nà wọn tí wọ́n kú pẹ̀lú ìgbàgbọ́ bí ìbáwọn tí wọ́n kú pẹ̀lú ìgbà àti kèké rí o ayé òsì gbàdúrà fún o ní àbálẹ̀ fagídí sí ọlọ́run bá ti ẹ̀yẹ yóò fi àkóso wọn náà o ti wọ àwọn orílẹ̀ èdè lájú àbúrà yìí máa máa tẹ́ wọn lọ rẹ̀. ìgbà olórí tí wọ́n lọ àsìkò wọn fún agriculture náà lẹ́yìn náà òṣìṣẹ́ tó wù ló ti gbajúmọ̀. bàbá wa fẹ́ sí nǹkan lóko rí àwọn èrè oko wọn wọ́n kù sí ìbàlẹ̀ iye tí wọ́n bá ta wọn ni wọ́n kù síbẹ̀ lọ́tọ̀ bá fẹ́ ra wà fowó síbẹ̀ wà fún lè fi tọ́ fẹ́ rà ní ìfàyàbalẹ̀ náà tún máa ṣiṣẹ́ lọ ní oko ti wọn lọ́ba ìrọ̀lẹ́ òdo tó bá ṣẹ́kù ẹ̀ bá àgbà bá tẹ́lẹ̀ rẹ̀ ní ìṣújà máa ẹ̀rọ ọdún sí nǹkan rẹ̀ gan náà àtọ́jà àtúwọ́kọ́ ní ọ̀gbọ̀n orílẹ̀ bó tẹ́lú bó tẹ́lú bó tẹ́lú yìí ìwà burúkú yìí náà ló sọ ayé gbogbo fún ọ̀pọ̀lọpọ̀ wa rẹ̀ àwọn kan wà ní ọlọ́run sí ní káwa náà ó délẹ̀ rí náà bá gbowó níṣẹ́ sábà ti wọn báyìí àwọn amú iṣu irú aṣọ ní ìlà náà fi gbogbo onímọ̀ nígbà báńkì ó fi kówó sí fún wọn rẹ̀ àwọn ọmọ náà ti fi rúwẹ́ lẹ́ka àrọ̀ gírí yìí tí bá ń bọ́ lẹ́rìí ọlọ́run mọ iye yẹn tí mo bá fa owó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo ń sọ tí wọ́n ti ń bọ́ àwọn ọba ilé ìwà àti lè fi irú táwọn sọ tó kìí sínú tó bá ní àyè lọ́ba kó owó ní báńkì rí ní ìbámu lọ́sí wọn ti rí lọ́sí láti máa di owó lọ ìlànà tí bá ń bọ́ lẹ̀ ẹ̀yẹ máa lẹ̀ ọ̀yọ̀ ọ̀rọ̀ ah! bá gbárí kà sí ọ̀lá ah tí bá dáná ìwé nàìjíríà ẹgbẹ́ aláwọ̀ tí ó ti gbẹ̀nà wà sí ẹnu oúnjẹ yẹn kájú àpò pé èyí bá wù sí owó ah! ẹgbà bí ẹ̀ kódà sí ìdìbò ti kéré sọ̀rọ̀ èyí ò lè ti látòkè mẹ́rin pẹ̀lú owó rẹ̀ tó ti kalẹ̀ tó ti fi bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀rọ àwọn olórí burúkú kan tí wọ́n bẹ̀rẹ̀ bàjẹ́ ìdákẹ́ tí wọ́n wò pé ní òwúrọ̀ yìí wọ́n sọ wọn ní wò pé kí ní ìdí lọ́rọ̀ àtàkì ẹ̀ ọlọ́pàá sọ àyẹ̀wò ọmọ wa wọ́n ti wọlé kan wa wọ́n bá ti rọra wọn pé báwọn lóòrè jẹ́ ìlànà wọ́n dákọ̀ pàṣẹ lẹ́nu jẹ́ olùdí ìjọba jẹ wọn ìlànà wa fún wa lórí adé Nàìjíríà ó yọ wọ́n dá ọmọdé àdúgbò pé ìyàtọ̀ gbàgbé nǹkan tó fẹ́ gbé nìkan lẹ́yìn ó fẹ́ mọ́ sí ẹni àwọn ẹni ẹni à kíkiri wọn ti di ní ọ̀tún ìwà rẹ̀ ẹ wà lè báwọn èèyàn ti di ní oṣù báwọn èèyàn ṣàtúnkọ àti ká máa wá ní oṣù ká nígbà ìṣèlú ọjà náà ọmọ ìyá olè ìyá sáré olè náà ó fẹ́ máa bẹ̀rẹ̀ pé yóò fún olè pé yóò farabalẹ̀ mọ́ ká wá di olè ẹ̀rọ ẹni tí wọ́n kọ̀m̀pé tó wà náà ní ìlànà ẹ̀ wọ́n jà mí lórí òun tí sọ̀rọ̀ gan òun lè lọ sọ tó bá rí ibi tó ti jẹ̀mí mí òun ló ti ta ó jẹ̀mí mí lórí òun bá gba ya kiri ní àwọn bẹ́ẹ̀sì lórí jíjà òun wọ̀nyí ọlọ́mọba ti bẹ́ẹ̀sì aláhàpẹ̀lẹ́ ọ̀dá ní kàtàkì ìgbọ̀nmọ́ bí wọ́n máa hà sí ọlọ́run nínú àwọn ẹ̀jẹ̀ tí ó tóbi lọ́sọ̀ ọ̀rẹ́ rẹ̀ ìyẹn ló fà sí ọlọ́run tó yà èyí tí ó lẹ́pa ọlọ́run bá ti kalẹ̀ lẹ́kùn ìyẹn ọlọ́run bá sọ lọ́sọ̀ ọdún aláàbídà wọ́n ṣọ̀tà fáyé pàtàkì kí ọlọ́run bá sọ ọlọ́run kàṣáárẹ̀ fún wọ̀ṣáárẹ̀ pàtó pàtẹ́kọ̀ọ́hún àìdíyàhùn kọ́bú àìsànyáhùnmá ọlọ́lẹ̀ bí ọwọ́ àwọn méjì wọ́n dàbá ha ìmọ̀ kásábà tẹ́lẹ̀ ìmọ̀ jẹ́ ẹ̀sán ìtumọ̀ gbáyé nàkàlà mìíràn wà ó sì máa jẹ́ punishment ìyà láti ọ̀dọ̀ ọlọ́mọba yìí ọlọ́run àbúrò nàkàkùn ní ọlọ́mọba yìí ọba tó ní agbára láti yẹ ní tó bá tẹ̀lé yà àti ìmọ̀ ọba tó ti jọba ọ̀dọ̀ ọ̀gbọ́n ní kó ṣe báyìí ẹ̀ nínú kíni o nínú ìyà ọlọ́wọ́ ló ti bá yẹn. ṣé wọn kọ́wọ́ lọ́nà fi ń gbé gan lẹ́yìn ìlà sílẹ̀ gan ẹ ẹ yóò bá ní ìwé gan ọwọ́ kan ní ìkan kó dà bóyá pé mo lọ́wọ́ mọ́ ẹ ni wọ́n tẹ̀ ẹ dàgbọ́n èyí e, ni e, ìfẹ́ kọ̀ǹpútà ọwọ́ náà ni ọwọ́ tí ń dára ni ọlọ́ni kọ́ bá mú fún mi. ẹ ọlọ́run sọ pé ẹsẹ̀ ní kájú àwọn olùdíje tó ń lọ́wọ́ bàbá ń sọ̀rọ̀ lè jíjà ọwọ́ ni wọ́n sábà dáàmù ọlọ́ni àtàrí kò wọ́n sáré kọ́ tó pàtàkì ẹ̀yìn ní àwọn ọmọ ọlọ́ni olè ọkùnrin olè ọkùnrin akọkùnrin wọn àtọ́kùnrin afọlẹ́ ìfún wa náà àwọn ọ̀rọ̀ àti ìfọ̀síwájú ìgbé nígbà tí ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ lè jíjà ìdájọ́ ìyà fún ẹni tó jẹ́ olè olè ọkùnrin ọlọ́nkọ̀ọ̀dọ̀ lẹ́yìn àwọn olè olè ọkùnrin bàtí ọlọ́run sọ̀rọ̀ jìyà ó sì náà lọ sọ́rọ̀ tó gbọ́ الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة ọlọ́run ní ìsìn ọlọ́run ní ìsìn ọlọ́run nípa ọlọ́run bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ti náà ó ní obìnrin ọlọ́run ti bẹ̀rẹ̀ ní ẹ̀ka wáyà ọlọ́run mẹ́sẹ̀ ìsìn náà ní ọkàn lọ́pọ̀ kan tó lè ó ní ọkùnrin ọlọ́run pọ̀tọ̀ ó tún sọ̀rọ̀ níbi afa ni àtìkàn lẹ́nu méjèèjì torí wípé ọkùnrin ẹ àwọn ẹ̀fà tó ní wọlé fún obìnrin náà àti àwọn planet yóò sọ síbi ìsọ síbi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ẹ́ sọ àwọn obìnrin bá bá ti sọ̀kọ́ ní èdè wọn máa ń jẹ́rìí bàbá àtàkì wọn máa ń lò tó kọ́kọ̀lọpọ̀ wọn rí ní sábà ní gbogbo tó lè tó bá mi ẹ́ tó bá gbogbo ya ẹgbẹ́ lẹ́sẹ̀ kó tó ẹ̀sìkèpù tó bá tó lè rí yóò máa gbé yìí àbí ẹ̀ máa fún bẹ́ẹ̀sì ni tó bá ti ìgbòkì rẹ̀ ọyàn wọ́n ẹjọ́ bí ọkùnrin ní títàyà ní sí bọ́ọ̀lẹ̀ láàyè ní ìdúró bá ti ẹlọ́run ọmọ ńlọrun ayọ́kẹ́ ọmọ sọ wọ́n dúró má dúró ẹ lórí lẹ́ẹ̀kì lórí lẹ́ẹ̀kì ló táyà ẹ̀hẹ́ ẹ̀sìn ẹ̀sìn láàrín àkùnrin àyè sàn tòkè bàbá rọrùn fún obìnrin lọ títí ọkùnrin máa ń ṣe ọlọ́run fi kọ́ dáàbọ̀ oúnjẹ ọkùnrin lórí mẹ́ta bá fẹ́ sí náà máa tọ́ mọ́ kọ́ọ̀kì ẹ̀dùn àwọn obìnrin torí òun wọn lọ́ọ́ ti gbé ìyà nígbà tí wọ́n sọ̀rọ̀ jùlọ Bàbá wọn sọ̀rọ̀ lù orí àwọn ọkùnrin orí wọn lọ́wọ́ sí kú. Ọlọ́run bá lórí ọkùnrin orí obìnrin ẹgbẹ́ wọn ní ọ̀nà ọ̀nà. Ọmọ táwa tí òmìnira tó yẹ wa pé kìí ṣe kí láti mọ ọrùn ọwọ́ ni àmọ́ndó ní ìdádúró sọ́kà lọ́dún sọ́lọ́ wa náà sọ́ni. Lẹ́yìn náà, ìwà yìí ara àwọn tí wọ́n bá yí mọ́ ìjẹ́ ìgbàgbọ́ jẹ́ láàrin ìyá النبي صلى الله عليه وسلم قل لا يفرق أبصاره إلا يفرق وهو مؤمن ولا يفرق صارقه إلا يفرق وهو مؤمن لم يلك مما تسمى أفرق بما يكون ما يلك الله بلوك وأسلوبه at the same time èèyàn ní wọ́n jáde láti ojú jáde tó jẹ́ ìdókòó ọlọ́run bọ́ lójú àti lónìí tí yàrá lè trọ́ọ̀sì sí ọlọ́run ọba pé ọba tó fún àjàdí ní tiẹ̀ tó ti ní yóò ṣètìlẹ́ náà fún mi ní sẹ́yìn ọjà nìyí bí òru rẹ̀ ẹ̀sìn náà ló bí bàbá ti gbé ìfẹ́ ilé ìkan pápáni lẹ́kọ̀ọ́rì kò ní ta tóbi náà bí òru àtọ́ náà bá gbà sí lẹ́yìn ní ọlọ́run sáyẹn ti sọ pé wọ́n ti fàlámọ̀ rí ayé rẹ̀ ìjọba bá ti já mi ìdí wọn náà fẹ́ ní ọ̀rẹ́ ní láyé wọ́n ti wọ́n tí wọ́n ní dúkìá náà kọ́ wọn mólè máa ń jẹ́ wọn ọlọ́ba àlùbáríkà sí i wọ́n náà tíráì tí wọ́n náà bá tíráì ọlọ́run nípa àlùbáríkà sí i rẹ̀ láì ti kọ́ ọ̀pẹ nìkan ní lẹ́kùnrin eléyìí àwọn náà ní ìpínlẹ̀ ọlọ́run aláwọ̀ àgbà ọ̀jà rẹ̀ wọ́n wá gbé ìjìyà kalẹ̀ fún ẹnikẹ́ni tí ó bá ti kí ni ó tó bá jẹ́ olè lọ́kùnrin àti lóbìnrin àwọn tí wọ́n wá sí ìyà yìí jẹ wọ́n èyí fi àbá àdúgbò kan àti máa mú àdúgbò kan àbólórí ẹgbẹ́ kan àbólórí ìjọba nígbà làwọn tí àṣẹ ìlú yìí tí wọ́n wà ní ọwọ́ wọn káàkiri kí ni ó àwọn tó fẹ́ ìjà àwọn ìjọba ìjọba tí ó bá ti kí ni ó tó bá láyé ìtọ́lọ́ láǹfààní ibi tó yàn lóòrò lùlù kò wá lé òfin ọlọ́pàá ọba níbẹ̀ ábàdà sí ìmọ̀ ara ìpínlẹ̀ ìmọ̀rú ìyàwó ìsìn ìjọ gbogbo tó yẹ kó ìjọ lẹ́ǹtì lórí àwọn aráàlú rẹ̀ tí ò sí aago ẹ̀ níwájú ọlọ́run ẹ̀yẹ mọ̀ sí ẹmọ kírèdì náà bí yẹ ìwé ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan tó kírèdì náà bí yẹ ìwé ni ẹ̀ẹ́dẹ́gbẹ́tọ́sìtì náà bí yẹ ìwé ni gbogbo ẹkúnkẹ́kùn lè lò níwájú ọlọ́run tọrọ olùwọ̀n olùwọ̀n ẹ̀yìn ọlọ́run orí ìkòlẹ́ náà láti dé ní ojú oríkò rẹ̀ kọ́ wà náà lọ́dún dèjì náà bí ń jáde kí wọ́n wá sí fún ọlọ́run ìrí ìgbàgbàdì ọ̀rí ìgbàgbàdì àbọ̀ sí i alìgbésàn ni ọ tó wà wájú gbogbo ẹnikẹ́ni tó bá rúdù àwọn èèyàn ó rà kókè jọ kan wàá káàdì kan níwájú ọlọ́run àwọn ìṣẹ̀ ọlọ́run tọ́bí sí ìrẹsẹ̀ olórí kò náà lè kéèyàn mú ìfẹ́ mú ọlọ́run kó mú ọ̀sẹ̀ lórí àwọn ni ọlọ́run tẹ̀ mú àìlòfin ọlọ́run ọba táwọn ìjọba àlúkọ̀ kan òlòfin ọlọ́run tí wọ́n òlòfin mí tó tọ́lọ́ ń dẹni yẹn òfin tí wọ́n lè yẹ tí ẹ bá dẹ̀ fọwọ́ pa lójú ẹ̀yìn náà mọ́tò mọ́tò àwọn èèyàn bọ̀dọ̀ èèyàn bá fọwọ́ pa tọ́lọ́ lójú àwọn ẹgbẹ́ fún wa láà tọ́lọ́dọ́ wa kò sí ọjà òjẹ́ bí ó jọ ó lè yẹ lórí mi tó mọ́ mọ̀ fẹ́ wa rẹ̀ sọ pé mi ò bá ọlọ́dún ẹ̀kọ́ ẹni wá ní ilé lẹ́yìn tí kẹ́kọ́ tàbí ẹ̀dùn yìí ìfẹ́ lè bá para ní ẹni bá lórí ìlú gbogbo ilé ìlú tó yẹ kó ní ọ̀rọ̀ àwọn ọmọ ìlú tó láti fún àwùjọ tó láti fún àwùjọ mọ́ kúrò nínú àwọn ọ̀wà tí wà rí ìjọba àlùkọ̀ kan mọ́mọ́ ní báàkì tó pàtàkì púpọ̀ láti fi ọlọ́wọ́ bá dẹ̀lú tó yẹ ní wọn lọ́wọ́ yìí bí wọ́n bá wá sí wọ́n wà fún lọ́nà tó pà ní ọlọ́run. amma hadu asáré ọ̀sán ọdún ìdájọ́ ẹni tó jáde lọ́kùnrin àti lómìnrin òun náà ni ọlọ́mọba ló ti dákọ̀ fún wa ní ẹ̀rọ máa gbé lọ́wọ́ ni wọ́n máa gbé lọ́wọ́ tán wọ́n á ti gbé ní wọn bá kírísì ọwọ́ ni ẹ̀rọ náà ní apá ọwọ́ ló ní agbé ẹ̀rọ tó ń jáde àkọ́kọ́ wọ́n tó wà àkọ́kọ́ kò sọ́ọ̀bù tó ti gbé ní ojú ti tó tó jáde rí wọ́n á tó gbé ọwọ́ kí ni wọ́n á tó gbé ọwọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ náà kò máa tọ́jú ẹ̀ ní obìnrin ọba tí ọ̀gbìn tó bá ní kò máa tó bá pè wá èyí ká mọ̀ wá máa ń lo tó ń jáde yọ́ tó mù torí tó lọ jùlọ ìgbó ti dájú ẹ̀ ọlọ́run ti lọ́ máa fún un ó ti bá náà ìgbóni ní ìyàwó ti tó bá pè wá àwọn àti ìyàwó ta ẹni ọjọ́ náà ń lò wọ́n ló jáde àwọn ti kọjá wọ́n ikú fún lè kàn yẹn mọ́ ó ti tó bá ìyàwó pàtó yàtọ̀ dáwà ti sọ́ pàtó kò tó bá ó tó jà mí wọ́n kò gbé ìyẹn wọ́n tó gbé lè ilé jẹ́ ọkàn ìta wá gbé fóònù mẹ́rin fóònù náà ti dé ìwò wàhálà tẹ̀lé ìbálẹ̀ ìkó mọ́lẹ̀ ìbá fọ́nù ìbá àbájáde wàhálà tẹ̀lé ìgbẹ́jọ́ ní tó bá jáde lára ọmọ ìwé ìlú ọbẹ̀ ká máa fún wa ní ìbọn ìwé ìlú ẹ̀dọ̀ fún ààrẹ kọ́ ní àpọ́nlé lọ́dọ̀ náà ó bá tẹ̀lé ọlọ́dún tó rẹ̀ ní àwọn ìwọ ọwọ́ ni wọ́n lọ fọ́ wá sí mọ́mà nígbà wá jẹ́ ìdájọ́ tó lọ́n àwọn ìdí wà sọ ìjọ náà kìí ṣe ìdájọ́ tó lé wọn bọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà fi ké ní pariwo làbá rẹ̀ ìjọ náà rẹ̀ ní àwọn ìjọ rẹ̀ kan gbé lọ ẹ láti tẹ́lẹ̀ ọmọ náà wà. a ní wọn gbọdọ̀ pa wọn bá gbé lọ́wọ́ kan sí ìjẹ òkú láti òkú wọn ti tẹ̀lé ìrọ̀rùn yókù ni ṣé máa fi wé àwọn àdìgbè ọjọ́ bàbá àwọn àdájọ́ àtọwọ́dá tí ẹni yóò bu ojú búrẹ́dì lásán wọ́n ti fi ìjọba wọ́n ti fi boleh àti lọ́wọ́ ojú kan náà wọ́n ayẹyẹ àti ìwà ti kò ní ìrìn ìwé láàrin bàtà wọn gbé ìdí tí wọ́n ti yọ àwọn àyọ̀ká àyọ̀ká yìí ó bá náà ń gbẹ láyé ẹ̀ ń sọ ní èké ó làwọn agbọ́n ní sílẹ̀ lómi pé ó ti já nìyí bí ọdún márùn-ún ní kò já náà wọ́n ti lọ́ọ́ mú ní bàbá mi wọ́n lọ nínú ọkùn jalan. wọ́n ti ojú ẹ̀kọ́ lè wọ́n ti dáná fún un. pé ìdájọ́ tọ́lọ̀ ní ọdún sílẹ̀ pé ìyẹn lọ́dà lọ́dà jọ́ bí ẹni tí dáná fún yàn òun ló jàárí tó ná àtọ́nà bá ti jàárí rẹ kí ẹlẹgbẹ́ rẹ dáná fún náà nígbà tẹ́ ìbá yìí sun ara yín sáré ẹ̀ lọ pé ilé yìí èsì ìpè ọlọ́ òfin ìfẹ́ lónìí. Tòlùsí ìbá ikú òfin tó wá lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ bá dá dáwọ̀ ara wa ni bá ti fi ra ọ̀rọ̀ nígbà ọwọ́ nìkan lọ́wọ́ nìkan ti pè é wá sí pé kọ̀ọ̀tì yìí láti láti ọrùn ọwọ́ nìkan ẹ̀ẹ́dẹ̀ ṣe tán gọ́ọ̀mẹ́ntì ó ti fi lọ́gbàdùn ọwọ́ nìkan ní ọkàn ní sílẹ̀ máa rẹ̀ yóò tó máa ti láìpẹ́ lọ rẹ̀ wọ́n ló fẹ́ ṣe ní wáwà ìjọba lè fún tó ló tó máa gbà pẹ̀lú ó lè lóòtú olójú ẹ̀ tán yẹn àti bẹ́ẹ̀ lọ rẹ̀. torí ẹ̀ tí a bá lò dájọ́ ìyí tó jẹ́ tọ́lọ́run ìjọba tí ó bá lò dájọ́ ìyí tó jẹ́ tọ́lọ́run fẹ́ni tó bá jẹ́ olè ó láwọn ọmọdé wọn ẹ̀rìn láwọn ọmọdé wọn ni ẹ̀rìn láwọn àbá ìsìlámù ọdún máa ń ta ألا تصدق حدود وأسرق في أوقات الهروب والغزوات والمجاعات nínú ẹ̀ ní wípé bẹ́ẹ̀ ṣe fà ẹ̀sìn tí ó ń bá láìpọ̀ rẹ̀ lónìí wípé ká máa bá yẹn. ó ní pé ìdájọ́ kájú olè lọ́wọ́ ni àdìmọ̀ ìpínlẹ̀ǹdì ẹ̀ lásìkò tí ogun bá sílẹ̀ nínú ìlú. gbogbo bá ti kéré yàrá gbogbo bá fẹ́rẹ̀ nínú ìlú ọmọ tó bá gbá mọ́gbó di àlè wọn àdéhùn lọ́wọ́ wọ́n lè fún ní pẹ̀sípẹ̀sí pọ̀tẹ̀sì báwọn fún ní yàgbé ṣùgbọ́n tó tọ́jú ọwọ́ ẹ̀ wọ́n ní bí láàpọ̀ tó fún bẹ́ẹ̀ nìyí mọ̀kàtà ìkàlẹ̀ wọn dà á bẹ́ẹ̀ náà ni ìgbà tí ìyàn àìríjẹ àìrímu tó bá gbajúmọ̀ nínú òlú báwọn èèyàn bá di àmì nígbà mẹ́rin kọ́ wọn á ní ká bá gbé e lọ́wọ́ ó ti rẹ̀ láyé wọn bá wọn ní ọkà fún ọ̀sẹ̀ tọ́lá lọ́dún pé orí di ọ̀pọ̀lẹ́ àdìsẹ́ rẹ̀ ọba tọ̀lọ̀ bí ẹ̀jẹ̀ ọba pa ọba dáná sí ọba tó yẹ. Bàtọ́ padà káwọn ọmọ ọdún wájú wọn lọ ní lọ́dún wálé rẹ̀. Ìbọn ṣàtúntò yìí ní ọ̀rọ̀ gan. Kéré ní tọ́ka sí fún ọjà náà. Àánú ti ń bẹ nínú òfin ọlọ́run. Ètò ìwé tí ọ̀pọ̀lọpọ̀ gbègbè yìí máa ń wo òfin ọlọ́run bí ìgbà tó yẹ kó wà bàbá rẹ̀ kó kó ìpàdé lówó kọ̀dájú sínú náà kí dáadáa ó lè máa jáde ara dáadáa náà nìyẹn àpòtí yẹn bá wà nínú yìí kò sí tó kan ìjọba nítorí ẹni tó yẹn sanwó ẹ tàbí lè sẹ́ni àwọn èèyàn pariwo àdìgbé àdìgbò náà lè ní ní àlájá lè ń fi ìlú ọ̀yọ́ máa pẹ́ ìdílé gidi o ìjọba lè rí ìlú wọn pa ọ̀yọ́ máa pa wọn ní sọ fún pé ẹ àdìgbé economic action ẹ ọ̀rọ̀ kátàkárà yà á lò ó lé nínú ìlú òṣìṣọ́ kan ọgbẹ̀lú yìí ṣùgbọ́n ní òfin ọlọ́run ọkàn wọn rìn bákan náà nínú ẹ̀ wọ́n ní pé ọ̀fẹ́ déédé nínú orú àwọn bàbá wọ̀nyí lọ́pẹ́ bí ọmọ gọ́fúnà bá jalè àti ọmọ ẹni tó fọlẹ̀ ọ́fíìsì lórí ọmọ àwọn méjèèjì lọ́ọ́ jalè a ní wo kàrá náà bàbá rẹ̀ máa la a di ọmọ gọ́fúnà lọ́wọ́ àti ní ìdáyé wọ́n di ọmọ ọkọ rẹ̀ náà lọ́wọ́. a ah, bàbá rẹ̀ lè ní màá yẹ owó lẹ́fà mi ìfẹ́ bá fún ayé nípa ọwọ́ ọmọ rẹ̀ yóò gba ìgbé yóò fi tọ́lọ́mù tó rí nù kò sí tẹ́lẹ̀ náà ti wù tó kódà kó jẹ́ pẹ́sidẹ́ntì mi ọmọ rẹ̀ bá já oyè sábà fi gbé ọmọ aládùúgbò kan ní ọwọ́ rẹ̀ àádìí ọmọ pẹ́sidẹ́ntì náà lọ́wọ́ tí ìkàtàn òní tẹ̀yìn ẹ̀kọ́ ara àgbàgbà tó wà arábìnrin kan ló ti alè ìdílé tẹ́lẹ̀ ti wá ìdílé tó pàtàkì nínú màdínà ni. wọ́n lè ti mọ̀ pé ọmọ tọ́lá ń sọ bá ànábì pé ó ní ọkùnrin olè obìnrin ẹgbẹ́ lọ́wọ́ ànábì máa ń ti náìtì ẹ̀. ẹ̀rú wa ń bá àwọn akẹ́kọ̀ọ́ ànábì ó sì gbé owó ọmọbìnrin yìí lábúrò bí mọ̀lẹ́bí wọn ti tó lù yìí. kálukú rè ọ̀tàkẹ́ àlọ́kùnrin màdínà àwọn àwòtálà wọn lè rán àwọn arákàtà ọmọdé tà lẹ́nu láì òun náà ní kí ni jama. Usama ọdún sẹ́yìn lẹ́yìn àti bàbá rẹ̀ àti Usama àwọn méjèèjì àná lè láì tiwọn gan. ọmọ yẹn kiri lọ́dún orí ìfọwọ́ fún wa káyọ ọmọ bẹ́ẹ̀ bí us ló wà tó kiri níbi ló kiri níbi ogun rẹ̀. olúwa ló bá ti ànábì iná wa ń bẹ ànábì bí kó máa kó máa ti di ọmọ rẹ̀ ojú ànábì ti fún rẹ̀ ànábì ni ọdún lórí ẹni tó ti kéré ọ̀rọ̀ tó ti àlù ẹjọ́ mi ní abẹ́ ní oṣù yìí iná máa hàlà kalẹ̀ sí iná kọ́kọ́lá kan àmọ́ bá mi bàbá àwọn sí ìdí mú ṣe rí ìbò nítorí pa àwọn tí wọ́n ti sáájú nínú ọlọ́run ti kéré sí wọn ni pé báwo ẹ̀ ká dúró àwọn tí wọ́n lórúkọ tó máa wọ́n bá jalè nínú ìlú àlejò ìbára fún òfin wọn á fi sílẹ̀ wọn nínú ìsìn ọlọ́run wàyí ìta fárakọ̀ bí ìmọ̀ta ẹ̀yìn fún ṣùgbọ́n tó wáyé pé ọmọ ọ̀lẹ́ pálíkà kan ló bá jáde ní àdúgbò ẹ̀rí wọn ọlọ́pọ̀ ti mọ hànẹ́ blood maria wọ́n ti mọ kọ́ọ̀tì mọ pàkàtà pàkà lébè ọmọ sí ọlọ́pàá twenty wọ́n lè mú ọmọ lálẹ́kà kan èyí tí wọ́n fẹ́ lòdì fún yìí tí wọ́n halẹ̀ tí wọ́n sílẹ̀ gẹ́gẹ́ dídì dídì ìwọ́n náà ń gbé ìkànnì ọ̀rọ̀ àti wọn ló kọ́ ní ẹ̀mí bá ní wọn bẹ̀rẹ̀ àlẹ́ mi ní kókó kó bá káwọn àwọn tí wọ́n ti gbá wọ́n ti fátímọ̀ ọmọ bíbí inú òbí ló bá di arúgbó ní tóbìnrin yìí jà léṣe bí obìnrin lọ́wọ́ ni màá gbé fátímọ̀ náà lọ kò sí ẹ̀jẹ̀ kan náà lẹ́gbẹ́ bẹ́ẹ̀ wọ́n ti pàṣẹ wọ́n ti gbé lọ́wọ́ eléyìí tó jẹ́ ọ̀kan nínú kan àbúkà orí ọjọ́ ti lọ jọ náà bákan náà òní pé ẹni táàbọ̀ pé afẹ́ gbé lọ́wọ́ yìí àwọn afáàní láti jẹ́ pé àyàkúnlẹ̀ gbọ́n ni wà fún sáà jumlatan owó tí ó gbé lọ́pọ̀lọpọ̀ wa tá máa ń kọ́wà kan sí pé ọlọ́run ní ìsáàkù ọ̀sán àríkọ̀ tó lé ọkùnrin olóògbé ẹgbẹ́ lọ onímọ̀jẹ̀ lò owó tó gbé tẹ́ẹ̀dì sọ̀kẹ́ ìfẹ́ gbé lọ́wọ́ ó láti já sí owó tí wọ́n tọ́jú lórí abẹ́rẹ́ owó tẹ́ tọ́jú níbi ìkàpọ̀ pamọ́ òun á lọ kú tẹ̀ òun á mú àdébùtì àtẹ tọ́jú tó pamọ́ òun á mú ìmọ̀ bí àbáyé ta olóògbé rẹ̀ tó gbé sí ìkọ́lọ̀ tó bá lùbáńkà sí àbúrò tó wà ẹ̀ bákà ni ó bá wo àwọn ètò olówó nínú àwọn bá ti sàwùjá bá kó ní márùn ló bá kó sáfọ ló bá fẹ́rẹ́gẹ́ kí ló ṣe yàrá kí ló ṣe ẹ́ ó jà ní ó lè fi dá bá mú bá lè fi àwọ̀fálù tó gbé tó tó rúgbò náà rúgbò dì náà bákan tara wa lónìí láti ẹ̀yà àpòsí ìṣàkóso one thousand naira. àwọn fáàlì gbogbo tó kó nínú ọgbà rẹ̀ tó jẹ́ one thousand naira báàgì lọ́wọ́ àbáàgì lọ́wọ́ ẹ́ kí ló fàtẹ́ sí gbé lọ́wọ́ ẹ̀ lọ́rọ̀ dáadáa rẹ̀ ẹ́ torí pé àbúrò tí wọ́n lò ti pàtẹ́ ara ẹ̀ síta lọ́yẹ̀ pé kọ́rọ̀ ló tọ́jú ẹ̀ dúró bí mo àlejò lọ. ìmọ̀lẹ́gbàgbà báyìí wọ́n lè gbé lọ́wọ́ ṣùgbọ́n sílẹ̀ sí àti wáyé lọ́wọ́ ẹ̀mí àtọ̀mọ̀ nílẹ̀ fún wọn lọ sí ọ̀ṣà ìlú wọn wá ìgbà kọ́kọ́ ìyàwó ó yà bí wọn lè fún lẹ́wọ̀n tó máa mú ẹ̀sẹ̀ kí náà nìyẹn yóò fi ló bá owó rẹ̀ kíkọ́ lè wọn tó máa mú tó lọ́gbọ́n wá ti owó tí èyàn ó gbé àbí dúkìá tí èyàn ó gbé láàbọ̀bà ẹgbẹ́ lọ́wọ́ wọ́n yàtọ̀ yàtọ̀ dúkìá tẹ́lẹ̀ tó lè kọ́rọ̀ gbogbo ju rẹ̀ èyí tí àìsóòtù níta èyí tí àìsóòtù níta ló yẹn bá ti olè dúkìá wọ́n á wáyé àkóso náà ò ní fi ní àwọn bákan náà ẹni tí àpapọ̀ jalè yìí ó gbọ́dọ̀ bí èèyàn tí wọ́n ti la ìsìnbọn lọ́rùn ẹ̀yìn ayọ̀kọ́ nàgbà عاقلا وعيا لما يفعل nítorí tó bá láàjà tó lè jẹ́ni tí wọ́n da fáńdì tó ń ṣe tó nílò àkáyì torí ọmọ kékeré tó bá di àlè àmì ní lọ́wọ́ o wọ́n á rí nǹkan kó mọ́ra kankan bí àbá àbòsí fẹ́ máa wọ ọ̀run ẹ̀yin àbá àbòsí fẹ́ máa wọ ẹ̀yin ẹ̀sọ́ fún wa pé gbogbo ẹni wájà lè ká máa ń mú ìlọ ìsọ̀rọ̀ yìí fún ọ. ọlọ́run lẹ́nu ní olè ọkùnrin olè obìnrin bọ̀tí tó sọ mi ìsàbẹ̀rẹ̀ àlàyé ẹ̀ náà là ń gbọ́ lónìí tòun náà tó lọ́wọ́ kékeré tí òsì bàlágà bá di ayè yìí kódà gbogbo ikú wọ́n ti dé bí gbé lọ́wọ́ rí àní gbé lọ́wọ́ wọ́n ti gbà tó bá bàlágà ṣùgbọ́n tí a máa wò níran bá a ti wo tèmi níran wọn ní wo náà níran wọn á kó náà fọ́ bẹ́ẹ̀ náà ló yẹ kó tuntun ní ló yẹ kó jẹ́ pé ṣùgbọ́n tó kéré tí ti ká ní omi ọ̀wọ́. àbíyàn tó kéré ìyàwó àwọn yàwó rè rè bá kó sínú ṣọ́ọ̀bù ní ó bá kó owó tẹ ẹ́ lóòótọ́ olè lójà bọ̀dá mi lọ́wọ́ ìwọ̀ ẹ̀yìn mi lọ́wọ́ mẹ́wàá lọ wèrè ẹ̀yìn nà ṣùgbọ́n igbó gbé tó bá wà lọ́wọ́ ẹ̀ gbà tó wà ní kó ti wá fi ṣòfò àwọn mọ̀lẹ́bí wọn jẹ́ gbèsè lọ́jọ́ kó wọn rán mi ẹ̀sùn kan tẹ́wọ̀n kò sáàbù ti tẹ́lẹ̀ ìṣèjì bọ́ọ̀lù òun máa làbí òwẹ̀wọ̀n tẹ́lẹ̀ nínú olówó ọlọ́kùnmọ́ ẹ̀ lóṣù onígbò wà lẹ́rùn láyé náà ọlọ́kùnmọ́ ti wá tọmọtọmọ tó wọ́n ti wá wíyì lórí ẹni bẹ́ẹ̀ wọ́n ní kí ẹgbẹ́ ni o wọ́n ní kí ọ̀nlọ́wọ́ ni. bákan náà nínú wọ́n jẹ́ àwọn tó ń bẹ fún gbólóńtọ́lọ́ ní olè ọkùnrin olè obìnrin ẹgbẹ́ lọ́wọ́ tó náà ní pé àǹtàmọ́lá lè má tó ti fi owó tán tó yìí owó yẹn tí ọlọ́mọba fún ní kí ni ọlọ́mọba rẹ̀kọ̀ náà bọ́lọ̀ fún lápọ̀lé dúkìá rẹ̀ bọ́lọ̀ ń gbé jẹ́ dúkìá bọ́lọ̀ tó yọ́nú sí tó parun ẹ̀ fún ẹgbẹ́ dúkìá bọ́lọ̀ ń ṣe léwọ̀ ló wà nílé rẹ̀ ni bàbá pè é ẹ̀rú olè olè olè ní máa ló gbé o ó gbé kiri o ó gbé kírètì sáwùtì ẹ̀ kírètì sáwùtì kan ló bá pè é gbé wọ́n bá ti lọ́wọ́ ẹ̀ wọ́n kí ló ṣe jàmọ́ mẹ́lọ omi ló gbà kọ̀m̀pánù ni kọ̀dá gé lọ́wọ́ àgbègbè lọ́wọ́ sáàfi ìyà jẹ́ àbí ìyà jẹ́ kìí ti torí gbogbo ẹ́ torí kí ni o kí lọ fẹ́ fi ọ̀tún ọ̀gbìn fọ́ọ̀mù ni fọ́ọ̀tà ni ìjáàsà tí ó wà sí ìwé kọ́ di àwọn tó dà níwájú ọlọ́run torí ẹ̀yọ́ ti lè jẹ́ níyà rẹ̀ pé tí wọ́n tọ́ máa sọ fún mi àlọ́ pé ọtí mi ọtí bẹ́ẹ̀ mú dúró tó kọ́ dànù. Lórí ìwé pàtó ìjà sí àyùmọ̀ kan ní káàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ẹ̀sẹ̀ kí àwọn adájọ́ ló sì wọ́n lu pírípìrì kọjá lọ rí nínú búrọ́ọ̀kì tó máa ń gbé wọn káàkiri àbí gúdà àti fáwọ̀. Nǹkan kọ́ jìnnà ọmọ tó wà ó lè fi nǹkan lú ẹ̀yìn olù ló bá wà ní olù ló bá wọ́ gbogbo ẹ̀lẹ́ ìgbó bá fọ́ àwọn àdúgbò obìnrin kan náà ah, á ah, ah, kò ní ẹ̀mí ìgbà rẹ̀ ayé ń wọ́n bá ti lé kọjá lẹ́gbẹ̀ẹ́ tí nílẹ̀ òṣìṣẹ́ bá ti dúró wà ní alhamdulillah ah, ọ̀pẹ̀ ní fọlọ́ báyìí báyìí àwọn àrí òru àbúrú báyìí bí wọ́n bá ti rẹ̀ sí ilé ẹ̀ máa wá ìgbà bẹ́ẹ̀ kan fún àwọn ará mi yìí jẹ́ pàtó àyè pé tó gẹ́ ló sọ̀kọ̀lọ̀kọ̀ ìdàkúdà yìí ìlú kí ni lọ́nà jọba àgọ́rọ̀ ilé mi gan ọjọ́ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ á ti lọ sí ìgbẹ́gẹ́ bí wọ́n sọ ìṣàlọ́ lọ́nà bá fún wa ní àǹfààní lọ́jọ́ ní ọjọ́ rẹ̀ láti máa tẹ̀sí ọdún ìta gbọ́ ìlú ọlọ́run ló wúlò fún wa tó ti wá láǹfààní àkókò wa ni wọ́n ti kó má ti fi ọjà kó má ti ràn wá náà bí ti ọjà àti ìgbà tó bọ̀ nira tó bọ́lá kó ti ràn wọ́n ọ̀sán ló wọ́n fún wa sálà ara nàbí ìlà mọ̀sánàbí wà á lè fi ọ̀sán àti ìgbà Àwọn ọ̀sán àti àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́ ló fi wọ́n ti dáa